ǹjẹ́ mo tún kí yín o níbi gbogbo tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi Abíọ́dún lèmi ń jẹ́ o bàbá tó bí mi ló ń jọ́ Láwuyì gbogbo ọmọ Yorùbá o àkàlàmàgbò kì í pọdún jẹ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń wí hùn kò rí bẹ́ẹ̀ rárá o bẹ́ẹ̀ kọ́ làwọn bàbá wa ti máa ń wí àkànnàmàgbò kì í pọdún jẹ làwọn Yorùbá máa ń wí àkànnàmàgbò kì í pọdún jẹ oríṣi ẹyẹ kan ni Yorùbá ń pè ní àkàlàmàgbò ní tirẹ̀ eyi àkàlàmàgbò a sì máa pa ọdún jẹ ǹjẹ́ ẹ mọ̀ wípé àti ọjọ́ tí wọ́n ti bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sílé ayé yìí ẹlòmíì ò fojú kan ẹyẹ àkàlàmàgbò rí eyi àkàlàmàgbò ó lè wà ní inú ilé rẹ̀ fún odidi ogójì ọdún gbáko tí ò ní fojú kan ìta rárá ṣùgbọ́n ṣe wá rí àkànàmàgbò irúfẹ́ iṣu kan ní Yorùbá ń pè ní a kì í jẹ iṣu gbin iṣu náà ni tàbí wọn ò gbin irúfẹ́ iṣu yìí a máa la ilẹ̀ hù fúnra rẹ̀ ni o ọdọọdún ni iṣu yìí sì máa ń hù ìdí nìyí tí Yorùbá fi máa ń sọ wípé àkànnàmọ̀gbò kì í pa ọdún jẹ àkànnàmọ̀gbò kì í pa ọdún jẹ bí ẹ̀yin bá fẹ́ mọ irúfẹ́ iṣu tí Yorùbá ń pè ní àkànnàmọ̀gbò ẹ̀yin ẹ lọ sí ìsọ̀ àwọn eléwé ọmọ kí ẹni kí wọ́n fi ewé àkànnàmọ̀gbò hàn yín tàbí iṣu àkànnàmọ̀gbò wọ́n fi hàn yín nítorí wípé àwọn baba wa tí wọ́n ń ṣiṣẹ́ ìṣègùn wọ́n máa lo iṣu náà àti ewé rẹ̀ dáadáa àkànnàmàgbò kì í pa ọdún jẹ àkànnàmàgbò kì í pa ọdún jẹ òun làwọn bàbá wa máa ń wí. tó ẹ̀kọ́ tí mo ní ká tún dára wa ní wákàtí yìí nìyí orúkọ tèmi ò yípadà o Abíọ́dún lèmi ń jẹ́ bàbá tó bí mi ló ń jọlá òye ǹjẹ́ títí dìgbà mi tá tún máa pàdé ojú owó kì í pá dàda ojú owó ò ní pa gbogbo wa o